ìjọ láìpẹ́ láì jìnnà ta ló ní interest kò kára fa ah. o. àlàyé àìsè tán lọ́yọ̀ọ́ ah, ah. àjẹsẹ́kù là á máa yọ ìta àṣẹ iná tó ẹ̀jẹ̀ àrí ilé. fìyẹn ẹlẹ́jàre òṣàmùpájọ mu jẹ̀dí lánàá ni ó sì wà lára wa. múlẹ̀ ni ẹ ìbínú. ọjọ́ ti dé. ọlọ́pàá guys ẹ kúra ẹ gbé bẹ ẹ gbé ala ah, ah, ìwọ wa ń kọ. fìbílẹ̀ fìbílẹ̀ wọ́wọ́wọ́ ajá lè ní ọlọ́pàá làwọn ọlọ́pàá tó bá pa ajá ọmọ ìyá ẹ̀ ló pa torí security làwọn méjèèjì. ẹ fi bí náà go. Ah. àsìkò tó tí mo fẹ́ kéde àti ìyàwó. pa mí gan torí pé mo rí pé kéré èmi èmi mú fún olóòṣà òkúlẹ̀ yìí kó ak forty seven wà bá mo ti jí àṣejẹ láti bí ten years ago tó jẹ́ bàbá yìí tó jẹ́ sójà tí mo kó ak forty nine wá bá mi eré ọwọ́ lájọ fi ṣe àmọ́ táǹkì ni mo rò kẹ́ máa kó wá ìyẹn ni mo ṣe jà ṣe jẹ́ ẹ̀tàn bá dá dánmọ̀. yáyá ẹ bàbá tó bí bàbá ẹ ni mo sọ. So. dáàdì ẹ̀ ò lè gbé bọ́mọ ló fẹ́ wá arrest me. èmi fúnra mi ni mo fẹ́ fẹ́ra tójú bá ti ọ̀ràn gún ìlà òní yìí mọ́ o ṣe rábúrò mi tẹ̀ ń wò yẹn àjù méjì péré lọ lọ́wọ́ ìyá wa oúnjẹ ni mò ń wò gẹ́gẹ́ bí aṣọ bora mi àbúrò mi gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n o. madam simiat. yes. ṣe lọ́rọ̀ tẹ ẹ̀ ọ̀ràn ńlá gidi ni tàbádẹ̀ wo nínú òfin <laughs> ó lòdì sófin gan-an òótọ́ ṣe ló fojú hàn gbangba gbangba báyìí ó le ó le gan. nǹkan tẹ̀ ń sọ fún mi ni pé àbúrò mi á ṣẹ̀wọ̀n ẹ lè ṣe ẹ má get me wrong mi ò sọ pé mi ò lè ṣe kéèsì tó le jù báyìí gan mo ṣe mo dẹ̀ wí kò sí irin kan tó ṣòro fún alágbẹ̀dẹ láti rọ o ìyẹn ni mo fẹ́ kẹ́ mọ̀ but ká tó sọ òótọ́ di irọ́ ká tó sọ irọ́ dòótọ́ ah ó le díẹ̀ madam ó le nǹkan tó le díẹ̀ ni. lọ́ọ̀yà tẹ́lẹ̀rú bá fẹ́ sungi ẹjọ́ ò sungi ah, kó sun ewé orí ẹ̀ mọ́ kódà kó tún sun gbòǹgbò díẹ̀ gan mọ́ àbúrò mi ò gbọ́dọ̀ ṣe wọn ṣé bó ló máa jẹ mo rẹ́dí láti náwó díẹ̀. <laughs> madam Simiatu <laughs> mo láìkọ̀rọ̀ fẹ́ sọ yẹn owó owó ló máa jẹ ṣé mọ̀ pé àkùkọ kóòtù wọ́n ní kì í jàgbàdo owó owó owó báyìí ló máa jẹ <laughs> ṣé nìkan tó wọ́n bá ṣe tì ọ nǹkan wọn ò lóhùn mọ́. èmi gan mo múra yín wá látàjà ṣẹ́ ni ṣé mọ̀ pé owó coins ló máa ń pariwo tẹ bá kó sínú wọn máa jí yẹn yẹn mọ̀ tó owó pépà tẹ bá kó sápò báyìí kò sẹ́ni tó máa mọ̀ pé gbìyànjú kan máa náwó òde ẹ àbúrò mi gbọ́dọ̀ ṣẹ́ wọn ní tèmi èmi wá fẹ́ fi dá yín lójú pé àbúrò yóò ní iṣẹ́ wọ. Ah. mo gbọ́kàn lé yín. <laughs> ẹ jẹ́ ká gbọ́kàn lọ́lọ́. lọ́ọ̀yà mo gbọ́kàn lé yín kan. ẹ gbọ́kàn lọ́lọ́ iṣẹ́ kékeré ni. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí gba àwọn details. Ah. Um, olúwa mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti ń bá bọ̀ látìgbà tí a ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ yìí mo dúró lórí atótónu mi wípé oníbàárà mi kì í ṣàdàlúrù bẹ́ẹ̀ ni kì í ṣe oníjàmbá èèyàn olúwa mi tí a bá wò dáadáa a máa rí pé oníbàárà mi ò sá nígbà tí àwọn ọlọ́pàá dé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ọ̀daràn ni oníbàárà mi ni a ti sá lọ kí àwọn agbófinró tó dé olúwa mi ó yẹ ká mójú àsọkò bẹ́ẹ̀ ni ó yẹ ká mójú àrókò má lè sọ olúwa mi ìwé mímọ́ ti fìdí ẹ̀ múlẹ̀ ó ní pé àyà olódodo á le bíi ti kìnìún ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ á sá nígbà tí a ò le. olúwa mi ọ̀gbẹ́ni mufutau ó jẹ́ oníwà tútù bí àdàbà ó nínú rẹ̀ a gentleman to the core ṣùgbọ́n ó ṣe sábàbí ohun burúkú nítorí pé ó wà níbẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. objection my lord. objection sustained. olúwa mi ẹjọ́ yìí ti lójú kò yẹ ká tún máa ṣán igbó ojú ẹ̀ mọ́ arábìnrin tí ọ̀gbẹ́ni mufu àti àwọn ọ̀daràn ẹgbẹ́ fi ipá bá lájọṣepọ̀ ó ti jẹ́ kó yé wa wípé ọ̀gbẹ́ni mufu ni olórí àwọn ọ̀daràn náà ìwádìí láti àdọ̀ àwọn ọlọ́pàá àti èyí tá a ṣe lọ́dọ̀ àwọn ará ìlú ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ìwà ìbófinmu pátá ló wà lọ́wọ́ ọ̀gbẹ́ni Múfú jàgùdà páálí ni apààyàn ni afipábánilòpọ̀ ni. olúwa mi ó lòdì sófin láti máa fi ẹ̀sùn mi kan oníjẹ́jọ́ mi torí àwíjàre tí ó fìdí múlẹ̀ nínú òfin olúwa mi oníbàárà mi ó jẹ́ oníwà tútù bí àdàbà kì í ṣe apànìyàn ẹni tó ní ìfẹ́ ọmọ ènìyàn bíi tara ẹ̀mí tí a bá wo arábìnrin Fọlá tó sọ pé oníbàárà mi wà nínú àwọn tó ṣe òun báṣubàṣu kì í ṣẹ́jú ẹ olúwa mi jẹ́ ká wò báyìí arábìnrin Fọlá tí géńdé ọkùnrin mẹ́rin mo sọ pé géńdé ọkùnrin mẹ́rin kì mọ́lẹ̀ wọ́n sì ṣe báṣubàṣu tábà gbogbo ẹni báyìí tí kò bá kú ó ṣeé ṣe kó dákú tí kò bá dákú ó ṣeé ṣe kí ó má ríran dáadáa kó má wò báyìí báyìí ṣẹjọ rẹ wá ni láti pe olóore ẹ tó fẹ́ gbà kúrò lọ́wọ́ àwọn ẹni ibi oníbàárà tèmi ó sọ pé òun wà lára àwọn tó ṣe òun báṣubàṣu olúwa mi òtítọ́ ti fi ìdí ẹ̀ múlẹ̀ a dẹ̀ ti rí òtítọ́ gbangba gbangba gbangba pé oníbàárà mi kì í ṣe apànìyàn kò sí lára àwọn tó ṣe iṣẹ́ ibi mo dúró náà olúwa mi. lẹ́yìn àwíjàre tí ọ̀gbẹ́ni Bello tó jẹ́ agbẹjọ́rò fún ọ̀daràn ǹjẹ́ a rí atótónu míì láti ọ̀dọ̀ ẹ̀yin agbẹjọ́rò fún ìjọba. E ẹ ṣé mo dúpẹ́ olúwa bí oko ò bá jìn ikọ̀ inú ẹ̀ ò lè wẹ̀wù ẹ̀jẹ̀ èmi ò ní atótónu púpọ̀ ṣùgbọ́n mo ní àwọn ìbéèrè kan fún ọ̀gbẹ́ni Mufu ọ̀gbẹ́ni Mufu olóòṣà oko màá fẹ́ kó sọ fún ilé ẹjọ́ yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ni àwọn èèyàn ń pè ní Mufu olóòṣà oko. ó bàjẹ́ gan-an ìbàjẹ́ wá ẹ̀ lára ẹ̀ gan o bí kò ṣe wẹ̀wù ẹ̀jẹ̀ ò ní wọ́n ṣe wẹ̀wù bàjẹ́ kò sí ẹnu ẹ̀ èmi ni hó hó hó new south. ṣé ẹ̀yin ni àwọn èèyàn ń pè ní mú fún olóòṣà ọkọ̀. bẹ́tà lọ́ọ̀ ìrẹ́mọ̀yàn ìní mú fún òfu ẹ̀kúnlá tó dẹ́rù bọkùnrin ẹgbẹ́ ìyá ẹ̀ mọ́jú wọn o ẹ̀yìn kan náà ni Mufugbagbo. Ah! ọmọ ìbò yọ ọmọ oríkìlà. ẹ̀yìn yìí náà ni wọ́n pè ní Mufugungo. gúgógó gẹ gúgógó anybody orí ẹ jẹ. màá fẹ́ jẹ́ kí ẹ sọ fún ilé ẹjọ́ yìí ẹnì kejì mi barista Bello ó jẹ́ kó yé ilé ẹjọ́ yìí wípé ọmọlúàbí èèyàn ni ní pé a lè pè yín ní gentleman to the core ṣé ẹ̀yin ní ìwà tútù bí àdàbà. oníṣòrí hmm, burúkú bàjẹ́ òní dé bá ẹ̀ orí àákànkè agbẹ́rù kan dodo ọkọ ẹ̀ òní kọ ẹ̀ wọ́n ní dayọ̀ sí ẹ lójú funfun ọmọ ńlá nuisance lélẹ́yìí mi ò mọ bí wọ́n ti rí tán ní kó ṣàgbẹjọ́rò mi ẹ wo olúwa mi ẹjọ ẹ má bínú tó á lè bàbá ńlá níṣorí burúkú wọ́n mo fi yìí fún un léyìí eléyìí kan parọ́ mọ́ mi látijọ́ yìí ni mi mọ bínú mi ṣe dùn tó léyìn tó fún mi láǹfààní láti sọ̀rọ̀ ọkọ̀ lọ dọ́ọ̀lù mi ṣáà lọ sọ mí dùn mú kọ́ lọ́wọ́ àbí látijọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ah kò dẹ̀ ní sàǹfààní fún mi láti sọ̀rọ̀ o níṣorí burúkú bó ṣe béèrè béèrè lọ́wọ́ mi wọ́n ló tú mi lẹ́nu lẹ̀ o ẹ wo èmi bí mi ṣe wà yìí a ò fipá bá lò tán là ń fipá bá ọmọ kan lọ a fipá bá lò wọ́n bí yẹn anybody dá kó wọ one hundred and fifty lójúbọn agbébọn ti lórí ni wọ́n bí dá ó farabalẹ̀ gan ni àti pé gan èyí tí wọ́n wá sọ eléyìí tó jẹ́ pé ó dùn mọ́ mi inú jù ní gbogbo ọ̀rọ̀ tó kàn ń sanwó tó wò tó tó kàn ń rojọ́ òṣì látàtàárọ̀ àbí láti gbàdá ti bẹ̀rẹ̀ yẹn ó ní pé tó má báyàn lájọṣepọ̀ èèyàn mẹ́rin ó ṣeé ṣe kó dákú tàbí kójú ẹ̀ máa wo bàbá yìí ojú ẹ̀ ò lè wo bàbá yìí kó dẹ̀ lè dákú òun kọ́ ẹjọ́ yẹn ọlọ́run kọ́bí tí o bá ṣe yéèṣì ẹbí tí o bá ṣe yéèṣì ṣe bó lélẹ̀ yìí abẹ́rẹ́ sí ní sọ̀rọ̀ ìyẹn kan nọ́mbà two èmi ni o fáǹfààní ẹni tó wà nílé ẹjọ́ yìí tí ó mọ ẹni tó wà wájú èmi rè o mo fún olóṣà oko mo fún gbàgbó mo fún gúgógó bẹ́ẹ̀ ah, ọkùnrin ńlá alẹ̀ èmi nìyí ọlọ́run ẹ wo olúwa mi ẹ̀yin nìkan mo respect jù nílé ẹjọ́ yìí ẹ wo lóòótọ́ la bá lájọṣepọ̀ o ó ẹ̀jọ́ yẹ ẹ̀gọ́ bí mo ṣe sọ fún yín tó gbádùn ẹ̀ gidi tó rìn dìímọ̀ ẹ wojú ẹ̀ ọmọ mi ó mi eré ṣekú omi eré ṣe jù reason tá fi jìn bá ṣe jìn yàn á jìn wọlé gángan ni o á jìn gan reason tá fi jìn ó nídìí tí mi rẹ́dì láti sọ fún anybody títí kẹ̀yìn gan tẹ́ ijó lórí tí mo fọwọ́ fún mi ní sọ fún yín kẹfẹ́ pa mí mi ní sọ ẹ̀ tí ẹ lè rí mi pa ìgbàláǹpa ẹnìkan kì í pàwọ́ òkè lánìí mi tí ò ṣe ṣí nídìí gbàtà ni ìkọ́ yẹn ló máa pa ẹgbẹ́ èèyàn lọ́rùn gbọ́ ó ní reason tó fi wáyé mi ò dẹ̀ ready láti sọ reason yẹn fún anybody yìí títí kẹ́yìn gan tí mo respect so ó nídìí tó fi rí bẹ́ẹ̀ pẹ̀lú díẹ̀ yìí mi ò mọ bí tẹ́tí fẹ́ ká sọ ẹ yọ̀ǹda mi ẹ yẹ kí máa lọ òdi only thing tí mo fẹ́ sọ ń bẹ́ẹ̀ òjì yẹn náà lọ. ní báyìí olúwa mi màá rọ̀ yín kí ilé ẹjọ́ yìí gbà mí láàyè kí n fi ẹyọ kan kún orúkọ ọ̀gbẹ́ni mufu kí a máa pè wọ́n ní mufu olódodo. Hmm máa tún máa tún sọ jù nuisance lódodo wọn yín wọn. lẹ́yìn àwọn àwíjàre tí a ti gbọ́ lẹ́nu agbẹjọ́rò fún ọ̀daràn àti agbẹjọ́rò fún ìjọba pẹ̀lú gbogbo ẹ̀rú tó dájú a ti rí i dájú wípé ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́jìn ẹni tó kó sí kòtò náà ò sì dá lápá bàbá wò dáadáa a rí wípé ẹni tó gbé pa láti jẹ́wọ́ wọ́n kígbe olè lé ó lóun ṣe bí èèpo ogi ni nítorí ìdí èyí ìwọ ọ̀gbẹ́ni Múfú tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ olóòṣà oko ilé ẹjọ́ yìí dá ọ lẹ́bi ẹ̀sùn ìfipá bá obìnrin lò nítorí ìdí èyí ilé ẹjọ́ yìí fi ẹ́ sí ẹ̀wọ̀n ọdún méje pẹ̀lú iṣẹ́ àṣekára. bẹ́ẹ̀ náà lọ sọ pé ìdájọ́ mi rè tẹ́ ń wọ́sẹ̀ wèrè lẹ̀ ìyá wèrè ni ara bó ṣe ń ṣẹlẹ̀ rẹ o you see you see you see ọ̀nà ọ̀dà táwọn èèyàn máa fi ṣòótọ́ ẹ̀yin ò fọ́ òdòdó èmi ò dẹ̀ ní parọ́ ṣèbí nítorí pé mo sá fún yín tí mo sọ pé mi àtàwọn guys mi lájọ dá dùbúlẹ̀ ta dẹ̀ ṣí òkè ta dáṣẹ̀ rí àfún gangan èmi nítorí ẹ̀ lẹ́yìn ṣe ń dájọ́ fẹ́mi gbégé mi lọ́sẹ̀ wọn ọdún méje àbí tó bá jẹ́ pé mo parọ́ ni bí eléyìí bó ṣe ń bá yé parọ́ kí n rọra máa wò ẹ ti ní kí n máa lọlé lọ́fẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ̀ tún jẹ́ ká digunjalè máa ṣe kí ni kó máa dàgbàsókè sí láàrin ìgboro àmọ́ mo so tó ń sìn ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe kò sí wàhálà lọ́jọ́ mi ìjẹ́ńkọ́ ẹ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yìí wàá pe àwọn méjèèjì pọ̀ ni kí ló pa yín pọ̀ wàdé bá wọn parí ẹ̀ asẹ́tù ẹ̀ amíkébìlì adé lọ mo lọ ń dájọ́ fíìmù no problem mo mọ̀ kó ti kọ́lẹ̀ ó ti gbé gègélé nìyẹn kò sí wàhálà èmi kọ́ ni máa ṣẹ̀wọ̀n yẹn but máa present ẹni tó máa ṣẹ̀wọ̀n fún yín ta ló máa ṣe. All right. bàtà ẹsẹ̀ òsì tó máa ṣẹ̀wọ̀n ẹ̀rìn odindi ọdún méje ló dẹ̀ máa fi ṣe bó ṣe sọ lóòótọ́ àmọ́ mò ń padà bọ̀ ń bí lẹ́yìn ọdún méje yẹn